admission admission admission. bismillahirrahmanirrahim. gẹ́gẹ́ bí a ti mọ̀ pé ẹ̀kọ́ làgbà ìmọ̀ ló láyé ní darussalafiya school ìbàdàn nàìjíríà fi ń pè wá láti wá forúkọ àwọn ọmọ wa sílẹ̀ fún ẹ̀kọ́ kéwú àti ìwé tí a mọ̀ sí kéwúkéwé ní abala ẹ̀kọ́ kéwú ìtìdà iyá ìdàdíyá àti sànàwíyà monday to thursday ní full time láti aago mẹ́ta àbọ̀ sí aago mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ part time ní saturday àti sunday láti aago mẹ́jọ àárọ̀ sí aago kan àbọ̀ ọ̀sán aago mẹ́ta sí mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ lọ́jọ́ sátidé àti sunday ní quran memorization ìyẹn tààfíì tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà ni ètò ẹ̀kọ́ yìí wà fún bójẹ́dé tàbí boarding ètò ti wà fún ní abala ti western education àní crèche nursery primary àti secondary classes darussalafiya school ìbàdàn nàìjíríà wà ní nọ́mbà aa seventy two àwòwò apẹtẹ muslim ìbàdàn àti jigan off akanran road ọ̀nà àrà ìbàdàn lábẹ́ ìdásílẹ̀ sheikh rasheed bun mustapha asala sàràfí àbú ìbejì ẹ sì lè kàn sí wọn lórí mustapha rasheed eighteen eighteen at gmail dot com tàbí kẹ́ẹ̀pè zero eight one one zero six three nine three six six àti zero eight zero five four five six zero five four seven fún ọjọ́ ọ̀la tó péye darussalafiya school ìbàdàn nàìjíríà tó jẹ́ kéwúkéwé olùyẹ máa lọ. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره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 وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ọpẹ́ ni fún Allah subhanahu wa ta'ala ọba tí a fi ọpẹ́ fún òun náà ni ọba tó ṣe Islam ní ẹ̀sìn kan ṣoṣo èyí tí Allah subhanahu wa ta'ala tí ó gbà lọ́wọ́ ẹrú rẹ̀ níjọ ìgbéǹde alkiyama lẹ́yìn ìgbà tó wá ṣe ìsìláàmù ní ẹ̀sìn fún wa ó wá fún wa ní àwọn òfin ìdáfilo ìsẹ̀mí ayé wa fẹ́ pé ọ̀ràn yẹn làwọn òfin ọ̀ràn yẹn ni ká gbà wọlé èyí tó jẹ́ ẹ̀tọ́ òfin tó jẹ́ ẹ̀tọ́ bainal ibad wa rabbihim láàrin ẹrú ìyẹn àwa àti olúwa wa tó jẹ́ ẹ̀tọ́ táwọn ó pè fún àtẹ̀yẹ tí pè fún wa padà ó ṣe lófin ó ṣe òfin èyí tí a lò láàrin ara wa sí ara wa náà ó ṣe lófin ọkọ síyàwó ọmọ sí bàbá olórí sí àwọn ọmọlẹ́yìn rẹ̀ ìyàwó náà padà sí ọkọ ọ̀gá sọmọṣẹ́ àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ṣe àwọn òfin yìí ó dẹ̀ gbé kalẹ̀ báyìí báyìí báyìí báyìí nìkan ṣe àbí Allah subhanahu wa ta'ala kó jọ àti wá sáyé báyìí ná àdánwò ló jẹ́ fún wa o ìdánwò ńláńlá ni o àbí alákòjọ kọjá kápáàsì kápáàsì níbi ẹ̀tọ́ èyí tá a ṣe fúlùwà wa kápáàsì níbi ẹ̀tọ́ èyí tó ṣe lófin láàrin ara wa àbí alákòjọ kápáàsì o kò ṣe wà lọ́mọ àlìjẹ́nà mọ́ṣẹ́ ẹnì kọ̀ọ̀kan alọ́mọ náà o ìkẹ́ àti gẹ̀kọ́ máa bá nàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àti gbogbo àwọn ará ilé ẹ̀ àti gbogbo àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo ẹni tó bá tún fi dáadáa tẹ̀lé wọn náà títí tó fi dórí ẹnì wa tí ó fi di ọjọ́ tí Allah ó ka ilé ayé tí ó kà ńlẹ̀ tẹ̀níkà kó déwájú olúwa rẹ̀ láti lọ gba ẹ̀san gbogbo iṣẹ́ tó bá ṣe èyí tó kéré ni èyí tó tóbi ni èyí tó pamọ́ èyí tó hàn èyí táwọn èèyàn mọ̀ èyí táwọn èèyàn mọ̀ èyí tó ní kakú ṣe ń kọ̀rọ̀ èyí tó ṣe ń gbangba gbogbo ẹ̀kọ́ wátálá lọ́wọ́ ṣe ìṣirò rẹ̀ níjọ́ gbéra kíámà àbí alákòójọ kò ṣe ìṣirò wa nírọ̀rùn níjọ́ náà kó jẹ́ kí àwa náà lẹ́mìí láti gbà láti gbà wọlé ká ṣe ogun tó bá yẹ ká ṣe akí gbogbo èèyàn ọmọ yá wa tí ẹ̀ ń gbọ́ mi lórí ètò fíkìwìl Islam ètò àtúntì dé lónìí náà pẹ̀lú yọ̀ǹda Allah subhanahu wa ta'ala ètò fikiru islam àgbóyé ẹ̀sìn àgbóyé islam òun náà ni ètò tí ẹ tún gbọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí mo ń bi Allah subhanahu wa ta'ala mo gbọ́ apáwátá ó jọ ọba tó ti ṣe wá dáadáa báyìí mo jẹ́ kí a padà ṣáà mo jẹ́ kó débẹ̀ ní kọ̀ọ̀kan mo ń kí gbogbo apáwátá ẹ̀yin ìyá ẹ̀yin bàbá ẹ̀yin ẹ̀gbọ́n gbogbo ẹ̀yin àbúrò ẹ̀yin àfà àwa tá a kéwù náà mo ń kí gbogbo wa pẹ̀lú kíkí islam pé asalaamu alaykum wa rahmatulah wa barakatu eléyìí náà ni apá kẹrin níbi ọ̀rọ̀ tí mò ń bá lọ nípa àwọn ẹ̀tọ́ hmm, ètò pé ó lágbára nínú ṣẹ̀ríà tí a pè fúnra wa àtàbòsí tẹ́nìkàkú ń ṣe fúnra wọn káàkiri ọkọ síyàwó ìyàwó sọ́kọ olórí orílẹ̀-èdè ó lẹ́tọ̀ọ́ tí ó pè fún wa àwa náà alẹ́tọ̀ọ́ tá a pè fún olórí ibì olórí ibìkan ni olórí àdúgbò olórí kinní kan wọ́n fi ọjọ́ olórí ibìkan ni o ní ẹ̀tọ́ tó pè fún àwọn tí ń bẹ lábẹ́ ẹ̀ àwọn abẹ́ ẹ̀ náà ní ẹ̀tọ́ tí ó pè fún ọ padà ọmọ ó lẹ́pọ̀tọ̀ ẹ̀tọ́ tí ó pè fún àwọn òbí rẹ̀ òbí òun náà ní ẹ̀tọ́ tí ó pè padà fún àwọn ọmọ rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àwọn ẹ̀tọ́ yìí ẹni bá dọwọ́ bo ẹ̀tọ́ ẹnìkan mọ́lẹ̀ tó ṣe àbòsí ẹnìkan láyé àlọ́ òní gbà kẹ́ mo ń tẹnu mọ́ kí ẹni wá wọná lálùkìyàmọ́ àti kó wọ àlìjánná láì yanjú ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ kò sí ọgbọ́n téèyàn lè rí dá sí. ìyẹn ló fà tó fi pé nínú nǹkan tó le tá a gbọ́dọ̀ ṣọ́ra fún òun ni ká máa bọ̀wọ̀ fún ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ bó ti ṣe part one bó ti ṣe part two bó ti ṣe part three part four ni mò ń ṣe màá tún ṣe part five inshallah ta'ala gbogbo àwọn tá a bá ti gbọ́ a ó pàtàkì ká lọ gbọ́ láti part one ó lágbára gan jìdá tí èṣe díẹ̀ hmm tá a gbọ́dọ̀ ṣọ́ra àwọn tá a bá ti gbọ́ ó yí sí gan nọ́mbà tí mo fẹ́ pè ẹ chaatì ẹ lórí whatsapp lórí whatsapp ni o ẹ chaatì nọ́mbà yẹn ẹ ní kí wọ́n sẹ́ndì líǹkì telegram sí i tá a bá ti sẹ́ndì líǹkì yẹn sí i tá a bá ti kíríkì orí ẹ yóò gbé yín lọ síbi tí ó gba àwọn lẹ́tọ̀ yẹn wá lẹ́tọ̀ tí mò ń ṣe lọ́sọ̀ọ̀sẹ̀ ó wà ń bẹ̀ lẹ́tọ̀ tí mò ń ṣe lórí kútúbà ń jimá ó wà ń bẹ̀ lẹ́tọ̀ tí mò ń ṣe tí n bá travel ní nàìjíríà ní àbí ìta nàìjíríà ni ó wà ń bẹ lẹ́jọ̀ tí mò ń ṣe láwọn orí rédíò rédíò tá a wà yìí àti gbogbo àwọn rédíò míì tí mo ti ń ṣe lẹ́jọ̀ gbogbo ẹ̀ wà ń bẹ lẹ́jọ̀ tí mò ń ṣe inú àwọn Ramadan gbogbo ẹ̀ wà ń bẹ ẹ̀ rí èyí tí mò ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí náà ẹ̀ rí part one part two part three ẹ̀ part four lélẹ̀ màá tún ṣe part five náà inṣàlá ọ̀tàlá ẹ̀yin tẹ́ ẹ̀ bá sì gbọ́ pàtàkì kẹ́ ẹ lọ gbọ́ láti bẹ̀rẹ̀ á ah, ó pàtàkì gan jù dàn tí èsè díẹ̀ torí pé àwọn èèyàn ń kírun kẹ́ mo ṣe ń tẹnu wọn lóòótọ́ àwọn èèyàn ń gbàwẹ̀ lóòótọ́ àwọn èèyàn ń yọ sàtà lóòótọ́ àwọn èèyàn ń ṣe sàrà ṣùgbọ́n àfàìmà kó mọ̀ jẹ́ pé àwọn iṣẹ́ rí tí mo kà á lẹ̀ àtàwọn yòókù rẹ̀ náà tí mi kà kó mọ̀ jẹ́ pé ẹni yóò fi san gbèsè lálùkì àmọ́ ibi tó burú sí nìyẹn àlọ́ òní gbà kẹ́nìkan wà lìjánà sẹ́ àbí kẹ́nìkan wọ iná àyàfi kó yanjú ẹ̀tọ́ kan tó bá ní sọ́dọ̀ ẹ̀ anybody gbogbo ẹni tó yẹ kó pé ẹ̀tọ́ fún àbí kó yanjú ẹ̀ kò lẹ́sìn tá a fi yanjú ẹ̀ lálẹ́ kíámà tó ju iṣẹ́ rí lọ mo ṣàlàyé gbogbo ilé ìsẹ́yìn mi nílùú láti máa padà síbẹ̀ mi nídìí ẹ̀ ká lọ gbọ́ ká lọ kójọ kó jẹ́ kó wúlò fún èmi àti gbogbo alápapọ̀ nọ́mbà tẹ chaati ni zero eight one one zero six three nine three six six nọ́mbà yẹn lẹ́ chaati lórí WhatsApp inṣàlá ọ̀tàlá ó sẹ́ndì ilé kẹsìn yóò gbé yín lọ síbẹ̀ ẹ̀yin ló máa gbọ́ díẹ̀ díẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ máa fi somi ara díẹ̀ díẹ̀ èyí tí mo wá fẹ́ sọ lónìí òun ni wípé báwo la ṣe fẹ́ bọ́ àti gbọ́ wà sí nísìn àti gbọ́ part one àti gbọ́ part two àti gbọ́ part three èyí tí mo wá fẹ́ sọ lónìí òun ni wípé ẹni tó ti wá mọ̀ pé gbogbo àwọn àlàyé tá a ti ṣe yìí tá a ti mẹ́rìí wá nu Kùránì nínú hadisi yìí ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ ń bẹ lọ́rùn o ẹ̀tọ́ pọ̀ o mo ti ṣàlàyé gbogbo ẹ̀ sẹ́yìn o ní ní padà síbẹ̀ o ẹ̀tọ́ pọ̀ gan oríṣiríṣi ẹ̀tọ́ ló wà ó ti wá rí i pé ah bóòlù wọn à ṣe Ramadan tó ń gbà ìrun tó ń kí zaka tó ń ṣe kíníkà gbogbo ẹ̀ tó ń ṣe ṣéṣe kó wọn fi yanjú iṣẹ́ rí tán lálùkì àmọ́ báyìí tí ó bá dẹ̀ ti ṣiṣẹ́ rí mọ́ ṣàpẹ́ kó sàlì jẹ́nà mo ti ṣàlàyé gbogbo ẹ̀ wàhálà ti dé bọ́ọ̀wù la ti fẹ́ bọ́ ọ̀nà wo la gbà túbà èyí tó bá ti jọmọ́ ẹ̀tọ́ láàrin ẹnìkan sí ẹnìkejì kò sí ọ̀nà tẹ́ fẹ́ gbà túbà ju wípé kẹ́ ẹ ṣe rọ́dùl mọ̀zọ́lìm ẹ dá ẹ̀tọ́ yẹn padà fún ni àti àwọn àlàyé tó wà ń bẹ ẹ mọ tá ànábì sọ ni sallallahu alayhi wa alihi wa ànábì sọ yìí pé man kanat indahu mazlimatun li akhi falyatahallalhu minha fa innahu laysa thamma dinarun wala dirham min qabl an yukhadha li akhihi min hasanati fa in lam yakun min hasanati hasanati akhi ukhidha min sayyiati akhi faturihati alayhi tẹ̀dí sẹ́bà yẹn ànábì wa sallallahu alaihi wa alihi wasallam ó jẹ́ kó yé wa pé ẹnikẹ́ni tó bá mọ̀ yìí pé òun ní ẹ̀tọ́ tó yẹ kó ń dá padà fún ẹnìkan ẹnìyẹn ní ẹ̀tọ́ tó fẹ́ gbà lọ́wọ́ òun àníbi ní fàlìyà tahallal minha al-yawm nílé ayé yìí kẹ́niyẹn tètè lọ dá ẹ̀tọ́ yẹn padà kó ètè yanjú ara rẹ̀ níbi ẹ̀tọ́ yẹn kí ló fàtà níbi sọ bẹ́ẹ̀ àníbi ní fa innahu laysa thamma dinaru wala dirham torí pé tẹ́niyẹn bá fi lè kú bóyá ẹni tó fẹ́ fún yàn lẹ́tọ̀ọ́ ló kú ni o bóyá ẹni tá a fẹ́ fún lẹ́tọ̀ọ́ ló kú ni o àníbi ní tẹ́ni ẹ bá lè kú báyìí torí pé lẹ́yìn sàfà mẹ́dínà rún wàlà dirham wọn èyí náwó lọ́rùn o kò sí owó tá a fi dá ẹ̀tọ́ padà kò sí owó tá a kò sí náírà kò sí kọ́bọ̀ kò sí dọ́là kò sí pánsálì kò sí sẹ́fà tá a fẹ́ fi dá ẹ̀tọ́ padà lálẹ́ kìámà o àyírajà lálẹ́ kìámà ká máa sanwó ọ̀fẹ́ ló bá dé gbogbo ní tá fẹ́ jẹ ní tá fẹ́ mu ní tá a fẹ́ wọ̀ ní tá a fẹ́ lò ọkọ̀ tá gbogbo nǹkan tá fẹ́ lálùkẹ́ àmà kò sí rírà o wọn ìtajà lọ́hùn o ọ̀fẹ́ ni Allah subhanahu wa ta'ala ni mo pèsè fún wa fúnra rẹ̀ ààrà kankan àti wàhálà kankan mọ́ àti wàhálà kankan mọ́ rárá bí ti wèlé àti ṣe wàhálà láyé ń bíbà ẹ̀ àní ìdí wàhálà kankan lálùkẹ́ àmà àníbi nítorí pé kò sí owó tó ní lálùkẹ́ àmà o ànábì ni min qabil an yukhadha li akhihi min asanati tó bá di alkiyama tẹ̀ pé kò sówó ẹ̀tọ́ sì ń bẹ tó fẹ́ fún àwọn èèyàn rẹ́gẹ́dẹ́ ànábì ni wọ́n á máa mú nínú sẹ́ẹ̀rì rẹ̀ iṣẹ́ rẹ̀ tó ń gangan ṣe wọ́n máa mú bẹ́ẹ̀ wọ́n máa dá padà fáwọn tó fẹ́ gba ìtọ́ yẹn déédéé ẹ̀tọ́ tó yẹ kó fún wọn wọ́n máa bunú sẹ́ẹ̀rì tiẹ̀ tó gbójúlé kó fẹ́ fi wà lìjọ́nà wọ́n máa kó fáwọn ènìyàn wọ́n máa kó fún wọn wọ́n máa kó fún wọn wọ́n máa kó fún wọn àníbi ìfàyín lam yakun láwù hasanat tí o bá ti wá ṣiṣẹ́ rí fún mọ́ gbogbo sẹ́rí ti tán wọ́n ti gbàrún ẹ̀ tán wọ́n ti gbàrún ẹ̀ tán wọ́n ti gba sàkà tán wọ́n ti tọ́gbọ́ ẹ̀ tán wàá ṣiṣẹ́ rí mọ́ àwọn èèyàn tó dẹ̀ lọ rẹ́gẹ́dẹ́ rèé wọ́n sì fẹ́ gba ìtọ́ yìí àlébi ni ó kì í là mí ṣe yìí àti àkí ọ̀tòrì àti àlè wọ́n wà máa gbà nínú ẹ̀ṣẹ̀ tàwọn ẹni tán fẹ́ tó fẹ́ fún lẹ́tọ́ yẹn wọ́n wà máa mú ẹ̀ṣẹ̀ tiwọn ní déédéé ẹ̀tọ́ tí wọ́n fẹ́ gbà wọ́n wà máa dìlé lórí wọ́n máa dìlé lórí wọ́n máa dìlé lórí èyí jẹ́ ẹ̀rí fún wa tá a fi sọ́ra wa níbi àwọn ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ èyí tó wà lọ́rùn ẹnìkàlùkù wa ká sọ́ra o mo ti ṣàlàyé tó pọ̀ sẹ́yìn gan inṣàlá ta'ala ká lọ gbọ́ àwọn nǹkan yẹn yóò dẹ̀ wúlò fún wa pẹ̀lú yọ̀ǹda Allah subhanahu wa ta'ala ìgbà tá a ti wá rí báyìí sìn báyìí ibẹ̀ láti wá ṣàkíyèsí pé àwọn nǹkan yìí àwọn nǹkan tó pàtàkì fún wa ni láti ṣe àmójútó ẹ̀ ẹ jẹ́ ká wá lọ pé bó la ti fẹ́ túbá níbi àwọn ẹ̀tọ́ yìí báwo la ti fẹ́ túbá níbi àwọn ẹ̀tọ́ yẹn àti gbọ́nsìn àwa náà ti rí pé wàhálà wà o báwo la ṣe yanjú ara wa níbi àwọn ẹ̀tọ́ yẹn ẹ jẹ́ kí n gbé báyìí kálọ̀ kó kó jẹ́ kó yé wa ó láwọn kòtò wáàtù kan àwọn ìgbésẹ̀ kan tá a gbé tá a bá fẹ́ tàkọ́ lásọ min huquqil ghair a fẹ́ túbá kò níbi nǹkan tó pàṣẹ mọ́ ẹ̀tọ́ sẹ́yìn pé àwọn ẹ̀ṣẹ̀ méjì ló wà èyí tá a ṣe olúwa wa dàrẹ́tì wa àlọ́ onímọ̀ mutí ọ̀lọ́ mutí o níìdì láti túbá láàrin ìwà àtolúwa rẹ̀ kó o sì padà kó o bí ọtí yẹn ó lọ sí ìsìná àìṣẹ̀ ni tó pa ìwọ àtolúwa rẹ̀ papọ̀ o níìdì láti túbá o lè stop ìsìná yẹn o parọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n àwọn ẹ̀ṣẹ̀ tí mò ń sọ yìí ẹ̀ṣẹ̀ tó ní nǹkan ṣe pẹ̀lú ẹ̀tọ́ ẹnìkan ni eléyìí ṣe pé mo túbá nu yàrá o nínú àwọn ẹ̀tọ́ yẹn ètò jẹ́ ti dúkìá wà ń bẹ tó yẹ pé o lọ gbà lọ́nà tí ò tọ́ ni lápèjúwe nísìn ànábì sọ pé mọ̀nìkùtàtọ̀ àhàkọ̀mùrìhìn muslim bìyẹ̀mí ni ẹ̀wọ̀n kan o ànábì ni ẹni tó bá lọ gba ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ pẹ̀lú ìbúra irọ́ tẹ̀kún pọ́sí àwọn èèyàn ń ṣe yóò lọ mọ búra ó ti mọ̀ pé kíní òkè ń ṣẹ̀tọ́ òun ẹ̀yin èèyàn tẹ́ ń rówó he nílẹ̀ ẹlẹ̀ ẹ̀ ń ṣe àwọn kan ń gbéra wọn lọ kóòtù tí wọ́n fún lówó tẹ́pẹ́ iṣẹ́ táwọn ń ṣe nìyẹn tí wọ́n sọ pé àwọn ẹlẹ́rìí tán kó wá sí kóòtù ìwọ tó lọ jẹ́rìí ó dẹ̀ mọ̀ nípa nǹkan yẹn ó dẹ̀ lọ ń jẹ́rìí nǹkan tó mà òun jẹ́rìí irọ́ ní tí ó hàn sí ẹ ó dẹ̀ lọ dúró síwájú adájọ́ ní kóòtù pé bẹ́ẹ̀ ni olúwa òun ó ṣe rí bẹ́ẹ̀ nìyẹn bó ṣe rí nìyẹn òótọ́ ló gbà lọ́wọ́ rẹ̀ ó dẹ̀ mọ̀ anything nípa nǹkan yẹn ó gbowó ní láti lọ ṣiṣẹ́ burúkú yẹn àbí wọ́n tó gbalẹ̀ onílẹ̀ tó dẹ̀ kílèmù ẹ̀ kílèmù ẹ̀ kílèmù ẹ̀ sílẹ̀ yẹn padà fi bọ́ sí ọ lọ́wọ́ ìwọ náà dẹ̀ mọ̀ pé wọ́n kọ́ ló nílẹ̀ yẹn àbí wọ́n tó gba ẹ̀tọ́ ẹnìkan tó dẹ̀ mọ̀ pé wọ́n kọ́ ló ní ẹ̀tọ́ yẹn ṣe àlébi ni mọ̀nìkòtàtọ̀ àhàkọ̀mùríhìn mùsùlùmí ń bìyẹn ní ẹnikẹ́ni tó bá lọ gba ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ pẹ̀lú ìbúra àbí pẹ̀lú irọ́ àbí pẹ̀lú ìjẹ́rìí èké àníbi ni fàkọ̀dé àwùjábà lẹ́hùn náà aláwọ̀ ti ṣe wíwọ́ náà ó ti ṣe lọ́ràn yẹn fún ẹni yẹn wa harrama ó ti ṣe ìwọ àlìjánná ó ti ṣe ní èèwọ̀ fún ó ti ṣe wíwọ náà ní ẹ̀tọ́ ó ti ṣe ìwọ àlìjánná ní èèwọ̀ fún tàbí kan wá sọ̀rọ̀ ó ní ìwà ànábì ànábì wa in kana shay'an yasiran ya rasulallah ìwà ànábì tó pé nǹkan kékeré ní kí nǹkan yóò tiẹ̀ ju kékeré lọ báyìí kì í nǹkan tó pọ̀ ló fi ṣe àbòsí gba ẹ̀tọ́ lọ́wọ́ ẹlẹ́tọ̀ọ́ àníbi ni wà ń kọ̀dé bá mi àrọ̀k kódà kó mọ̀ ju téèyàn bá rún pákó téèyàn pé tá a bá ń jẹ pákó ibi ẹnu rẹ̀ yẹn tá a máa ń rùn yẹn téèyàn pé ó máa ń ní igi tínrín báyìí tá a bá jẹ pákó àníbi ni kódà kó mọ̀ ju gàgà igi ẹyọ kan yẹn lọ ni ẹni yẹn bá fi gba ẹ̀tọ́ lọ́wọ́ ẹlẹ́tọ̀ọ́ bó ṣe kéré tó yẹn àlọ́ ò ti ṣe ìwọ iná ní ọ̀ràn yẹn fún ó ti ṣe ìwọ àlìjọ́nà léèwọ̀ fún kẹlẹ́bà àmọ́ tó lé sí ń làwa fi ń ṣeré lónìí àwọn ẹ̀tọ́ tá à ń sọ yìí ó lè jẹ́ dúkìá ó lè jẹ́ dúkìá gẹ́gẹ́ bí gbèsè mo ti sàlàyé lórí ẹ̀ gẹ́dẹ̀ láti ọ̀dọ̀ mo fi ní ẹ lọ gbọ́ èyí tẹ́ ẹ ti gbọ́ ó lè jẹ́ dúkìá nǹkan tó pàtẹ́ ìmọ̀ bíi owó bíi dúkìá ó lè jẹ́ ẹni yẹn ó ní gbèsè tó yẹ kó fún yẹn ara ẹ̀tọ́ kan náà ni ó lè jẹ́ pé ẹni yẹn ó lè jẹ́ pé ó jalè ó mú nǹkan oníkan ìgbẹ́ ẹ̀yin tẹ́ ń ṣe yahoo ẹ̀yin tẹ́ ń ṣe gbájúẹ̀ ẹ̀yin tẹ́ ń ṣe jálàbí tẹ́ ń parọ́ fáwọn èèyàn gbogbo owó tó ń gbà yẹn sọ pé owó ẹ̀tọ́ ẹlẹ́tọ́ ni àbámọ̀dá ni nǹkan tó ṣe fún ẹ̀yin tẹ́ ń ta oògùn lórí íńtánẹ́ẹ̀tì lórí ilé orí ilẹ̀ lẹ́rí òfurufú tẹ́ ń ta oògùn yẹn tó yẹ pé irọ́ lẹ̀ ń pa àwọn nǹkan tẹ́ ń ta yìí kò sí nǹkan kan tó jọ máa ń bẹ̀ ẹ̀ ń gbowó àwọn èèyàn ẹ̀ ń gbégúdẹ lé wọn lọ́wọ́ ẹ̀tọ́ ẹlẹ́tọ́ ni o olè lẹ́yìn náà já o ẹ̀yin tẹ́ ń pera ń yahoo ẹ̀yin tẹ́ ń ṣe four one nine ẹ̀yin kọ́lọ́ mọ́jẹ kẹ́ni tó gọ̀ọ́gọ̀ kẹ́ni tó gbọ́n lè ṣe kinní kan gbogbo yín kọ́ ta ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ ń bẹ lọ́rùn yín ní ìgbà ibo lẹ ti rí yẹn ló ń dà pé ń jalè èyí tẹ̀ ń gbalè ńlẹ̀ ara ẹ̀ náà ni gbogbo àwọn nǹkan yìí ó pàtẹ́yìn mọ́ dúkìá bíi owó àti dúkìá àtàwọn nǹkan míì bẹ́ẹ̀ náà èyí tẹ̀ ń jà kan gbà lọ́wọ́ àwọn èèyàn lójú títì ẹ̀ ti ń tẹ fóun ẹ̀ sá ìjàgbà lọ́wọ́ ẹ̀ sá gbolé olè náà ẹ̀sán kọ́ ẹ̀tọ́ ẹlẹ́tọ́ kan náà wà lọ́wọ́ tiẹ̀ báyìí náà ìwọ tó ń yọ àpò tó ń píkì pọ́kẹ́tì ìwọ tó lọ ń gbébọn káyàn mọ́lé tẹ́ ń gba dúkìá rẹ̀ ìwọ tó lọ yọ àdá tó gba dúkìá rẹ̀ ìwọ tó dẹ́rù bá lójú ọ̀nà pé dúkìá ẹ̀dà bá ń kó gbogbo orú lànà báyìí pátápátá gbogbo orú lànà báyìí pátápátá ìlànà ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ wà lọ́rùn yín tó jọmọ́rọ̀ dúkìá ni ìkan nìyẹn ẹlẹ́ẹ̀kejì a ní àwọn ẹ̀tọ́ míì náà tó jẹ́ hukuku ṣùgbọ́n ẹ ní ẹ̀tọ́ ẹlẹ́tọ́ náà tó yẹ ká ẹ fún bẹ̀ gẹ́gẹ́ bí kíni gẹ́gẹ́ bí rìbá ẹ sọ̀rọ̀ yìí lẹ́yìn láì dáa dókítà ẹni yẹn bá gbọ́ inú rẹ̀ ò ní dùn pé ah sèmi náà lágbájá wá bàjẹ́ tó báyìí èmi náà ló wá bàjẹ́ báyìí tẹ́ ẹ bá ti sọ̀rọ̀ ẹnìkan lẹ́yìn lọ́nà tí ò ní gbà pé ẹni yẹn lọ́rùn ẹni yẹn ti ní ẹ̀tọ́ tó fẹ́ gbà lọ́wọ́ yín ó mọ̀ o pé sọ̀rọ̀ ń o kò mọ̀ o tẹ́ sáà ti bàjẹ́ lẹ́yìn náà ó ní ẹ̀tọ́ tó fẹ́ gbà lọ́wọ́ yín ẹni tẹ́ ẹ ṣe kọ́tífù fún tẹ̀péyàn kì í ṣe dúkìá pọ̀ ẹ̀tọ́ kan náà nìyẹn mo ti ṣàlàyé gbogbo ẹ̀ sẹ́yìn ẹ̀yin tẹ́ ẹ lẹ irọ́ zìnnà mọ́ ẹlòmíì kọ́mọ̀ gan ó lè rẹ́ nìkan sí lọ́wọ́ ẹ̀ òun zìnnà mọ́ ni kò rí ibi tó ti ṣe zìnnà rí o ọ̀rọ̀ tó sọ lásán ó ti bọ́ ọmọlúwàbí ẹ̀jẹ̀ ẹni yẹn mọ̀ kó sọ o kò mọ̀ kó sọ o ẹni yẹn ti ní ẹ̀tọ́ tó fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ ẹ̀yin tẹ́ ṣàbòsí sí ẹ ṣàbòsí ẹ̀ ni ẹ̀yin náà dẹ́ mọ̀ pé ṣàbòsí ẹ̀ ni ọ̀tọ̀ ni nǹkan tó yẹ ká ẹ dá fún ọ̀tọ̀ ni tẹ́ ẹ dá fún ẹ ṣàbòsí ẹ o ti lẹ́tọ̀ọ́ ẹni tẹ́ ẹ bú Allahu Akbar ẹlòmíì ó dẹ̀ bú ẹlòmíì bẹ́ẹ̀ ni ẹ dẹ̀ lẹ́wọ̀n sunkún o ti ní ẹ̀tọ́ tó fẹ́ gbà lọ́wọ́ yín ẹni tẹ́ ẹ fi ṣe yẹ̀yẹ́ tẹ́ ẹ fi tẹ́ ẹ fi ń pa mí dín bí a torí pé ó ní àléébù kan lára ni ẹ wá ń fi ṣe ẹ̀yẹ ẹ̀rí gan tamurege rìbáì bẹ́ẹ̀ lọ́ọ̀ sì fi dá nìyẹn ẹ̀rí gan àwòbàdàgbẹ́ ẹ̀ ń wọ̀ yọ ẹni yẹn mọ o ẹni yẹn ò mọ o ó ti ní ẹ̀tọ́ tó fẹ́ gbà lọ́wọ́ yín torí pé kí ni ẹ ń fi ṣe ẹ̀yẹ ẹ ń ṣe sókúríyà rẹ̀ ẹni tẹ́ ẹ ṣe ṣahadatu zoro tẹ́ ẹ lọ jẹ́rìí èkélé lórí ẹni tẹ́ ẹ yẹpẹrẹ bẹ́ẹ̀ náà ni àìná nǹkan tó jọ́ràn yàn láti ná ìwọ tó jọkọ ó kàn pàyàwó tì ó lọ lóṣù kan oṣù méjì kò mọ̀ bí ìyàwó ṣe ń jẹ kò mọ̀ bí ìyàwó ṣe ń mu gbogbo àwọn nǹkan yìí náà ìyàwó yẹn ti ní ẹ̀tọ́ lọ́rùn rẹ̀ náà ìmọ̀lùlẹ̀ ìyáàlì ńkọ́ ká pa àwọn fámìlì tì ẹlòmíì ọmọ ó da àwọn ọmọ ó da fún ìyàwó ẹ̀ ìyá yẹn ló ń wá bí wọ́n ṣe jẹ bí wọ́n ṣe mu ìyá yẹn ló ń wá báwọn ọmọ yóò ṣe lọ skul bí wọ́n ṣe lọ lé kíú kódà obìnrin míì ní sanwó ilé gbogbo eléyìí náà ẹ̀tọ́ ló jẹ́ àwọn fámìlì ẹ̀ yẹn wọ́n ní ẹ̀tọ́ tó fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ torí pé ìwọ ló yẹ kó ṣe nǹkan yẹn o kàn dà wọ́n lẹ̀ o neglect wọn. tẹ̀ pé ẹ̀tọ́ méjì nìyẹn báyẹn ẹ̀tọ́ tu dúkìá ẹ̀tọ́ ti ètí èṣe dúkìá tí mo ti máa wà pẹ̀jú ẹ̀ wá yẹn téèyàn bá fẹ́ túba ẹni tí wàá gbọ́ wá sí nìsín gbà tó wàá gbọ́ wá sí pé bóun lòún sì wá là báyìí ẹ̀jẹ̀ wọn á mú báyìí tó bá jẹ́ pé ẹ̀tọ́ tó ní dúkìá ni tí mo ti ṣàlàyé yẹn ọ̀nà méjì lẹ́gbà túbà ẹ bá rẹ́dí láti túbà kó tó di àlùkìyámà ọ̀nà alákọ̀ọ́kọ́ òun náà ni rọ́dùl àmúwáàlì lè àṣàbíhà ẹ dá dúkìá yẹn ẹ lọ dá padà fún ẹni tó ní dúkìá tẹ́ fi ṣàbòsí rẹ̀ yẹn bóyá ẹ gbà lójú ni o bóyá gbèsè ni o bóyá ẹ dọ́gbọ́n gbowó kan lọ́wọ́ ẹ ni o bóyá ẹ jalè rẹ̀ ni o bóyá ẹ ṣe four one nine fún ni o ẹ ṣe four two ten fún níta ẹ̀rí ẹ ṣe fún ẹ sáà lo ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí ìwọ tó ń ṣe jálà bíi bú náà tó fọ́ gbaláyà tó yọ ẹyẹ láyà rẹ̀ tó ní àbámọ́dá gbogbo tẹ́ ń ṣe yìí kò rí ilé o tẹ́ni yẹn náà bu sẹ́kún pé ayé ni ẹyẹ táyé fi ṣọ́ láàyè àtẹ̀yìntẹ́ mú ẹyin ẹ̀yin tútù tẹ́ fi ra lára tẹ́ fọmọ́lẹ̀ tọ́fí spin pin ó jáde ń bẹ̀ tẹ́ni ha ah, ayé dèmọ lára ni tó ní mo bú ẹkún yá ẹ lọ wá one point five wá tó jẹ́ pé gbogbo tó ń sọ yìí irọ́ nípa owó tó gbà lọ́wọ́ rẹ̀ yẹn ó ṣàbùsí ẹ̀ ni torí pé nǹkan tó ń ṣe yìí kò rí ìlì ìṣújú nǹkan kan ló lò àbámọ̀dá ọgbọ́n kan ló dá kì í ṣe pé ọ́fíìsì nǹkan wà lára ẹni yẹn gbogbo ìlànà báyìí náà èyí tẹ́ ń ṣe jára bí ọyá lọ́mẹ́rin dúdú wá àwọn ìyá láwọn fẹ́ gbẹran àwọn bàbá láwọn fẹ́ gbẹja irọ́ ló ń pa ò fẹ́ dọ́gbọ́n gbowó lọ́wọ́ ẹni yẹn ni gbogbo dúkìá tó bá rí o gbà lọ́wọ́ rẹ̀ ní tó ṣe tó bá wọn kò fẹ́ túbá rọ́dùlmẹ́ yà sàbí ó lọ da owó yẹn nǹkan yẹn ó lọ da padà fẹ́ ni ọ gbọ́ lágbọ́já mo lágbọ́já mo ṣàbùsí rẹ̀ níjọba ẹ̀ ọyá gbà ó dá padà fún nígbà wo ìdá amkanẹ̀lì òṣòlè ilé yìí tó bá yẹ pé ó rọrùn láti rí ẹni yẹn sọpọ pọsibú o lè rí ẹni yẹn ìwọ tó ṣe yahoo o ti gbá òyìnbó o ti gbá yorùbá o ti gbá kínní kan o wá fẹ́ túbá kéde kókàn tó bọ Ọlọ́run ò foríjì mi ní ṣe bẹ́ẹ̀ mọ́ rárá o kó o túbá jù bẹ́ẹ̀ lọ ẹ̀tọ́ yẹn ṣì wà lọ́rùn yẹn tó yẹn jù ọ̀nà téèyàn máa ń gbá túbá níbi eléyìí ni pé wàá dádé èdè ní tó gbà lọ́wọ́ ẹ̀ yẹn àbí gbèsè ni àbí àbòsí ló ṣe ni àbí four one nine ni àbó jalè ni wàá lọ́ọ́ dádò ìwọ tó já mọ́tò mọ́tò gbà tó gba mọ́tò mọ́tò lọ tẹ gbé bọ́sí létí wàá lọ dá mọ́tò yẹn padà fún àbí kó mú dèbí owó tó tó mọ́tò yẹn kó lọ dá padà fún tó bá rọrùn láti rè ọ̀nà kan nìyẹn ọ̀nà kejì ó pọ́síbù ńgbà míì kó mọ̀ lè rí ẹnìyẹn mọ́ bóyá kò tiẹ̀ mọ́bi tó wà bóyá ẹnìyẹn gan tiẹ̀ ti kú bóyá kò tiẹ̀ lé kò lé kò lé kò tiẹ̀ mọ wíwá rè bá òtún ẹ̀ mọ́ tó bá tiẹ̀ fẹ́ dá nǹkan yẹn padà gan kò rọrùn àti rí ẹnìyẹn tààdàrọ̀ lè wùsùlì lè kò possible láti rí ẹni yẹn mọ́ kí ni ó ṣe nǹkan tí ó ṣe ni wípé yóò wá wá àwọn wárọ́sà rẹ̀ àwọn fámìlì ẹni tó fẹ́ fún lẹ́tọ̀ọ́ yẹn yóò wá wọn tó jẹ́ àwọn tí ó jogún ẹ̀ tó bá wá wọn yóò á mú nǹkan ẹ̀tọ́ yẹn yóò lọ fún àwọn fámìlì ẹ̀ pẹ́tọ̀ èèyàn yín báyìí báyìí báyìí báyìí ń jọ báyìí báyìí àmọ́ àrímọ́ o yóò lọ kó fún un ó di mélòó ó méjì ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta possibility wa nàkẹ́ nìkan tún béèrè pé ah ó possible ká mọ̀ rẹ̀ nìyẹn mọ̀ ó possible ká tiẹ̀ mọ̀ mọ̀ ẹnìkan kan nípa family ẹ̀ tá a tiẹ̀ lè lọ dá nǹkan yẹn padà fún náà lóòótọ́ ni ó possible bó láti wá túbà ǹtẹ́ wàá ṣe ni pé ẹ wàá mú déédéé gbèsè tẹ́ fẹ́ fún yẹn àbí gbèsè olè tẹ́ jà yẹn àbí gbèsè àbòsí tẹ́ ẹ ṣe fún tó jẹ́ ti onídúkìá ni ẹ wàá mú déédéé rẹ̀ ẹ wàá lọ fi ṣe sọ́dá kọ́ ẹ sara sàrà fún àwọn aláìní ni o àbáwọn tán nídìí ẹ wà á láníyàn pé sàrà tí mo ṣe yìí o ẹni tí mo ṣàbòsí sí ń jọ báyìí ẹni tí mo fẹ́ fún gbèsè ń jọ báyìí ẹni tí mo fẹ́ ṣe kíníkan fún jọ báyìí òun ló ní o Allah subhanahu wa ta'ala yóò mọ̀ bí ó ṣe fún ẹni yẹn ní nǹkan yẹn tó bá dàrú kìámà sẹ́yìn tí fi ṣe sàrà yẹn ó jẹ́ ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta tẹ́ níbi ẹ̀tọ́ tó jẹ́ ti onídùkìá bóyá olówó ni onílẹ̀ ni onílé ni gbogbo tó sàjọ mọ́ property tó jẹ́ mọ́ property sì báyẹn àwọn nǹkan yẹn ọ̀nà tẹ́lẹ̀ gbà tó bá nù ṣé kí n tún sọ tọ́yè àkọ́kọ́ ìpele àkọ́kọ́ tí ẹ gbọ́dọ̀ bọ́ sí ìpele míì láì sí pé ìpele nǹkan tó wà níwájú ò rọrùn ẹ lè bọ́ sí ìpele kejì kẹta àyàfi tó pé tàkọ́kọ́ ò rọrùn ẹ bọ́ sí kejì tí kejì ò ẹ bọ́ sí kẹta ìpele àkọ́kọ́ ni pé kẹ́ ẹ mú nǹkan yẹn gangan kẹ́ ẹ lọ dá padà fẹ́ni tó ní lápèjúwe bóyá ẹnìkan ń bẹ tẹ́niyẹn ó jẹ lówó lápèjúwe ká ló jẹ́ five thousand gbàtọ́ wá jẹ́ five thousand wá gbọ́ wá sí i ẹ̀rọ ọlọ́run náà wàá bà pé hé wàhálà ti dé yóò kó five thousand yẹn yóò lọ kó fún ẹni tó fẹ́ fún gbèsè yẹn tàbí ẹni tó gbá àbẹ́ ń tó lo jìbìtì fún àbẹ́ ń tó lo àlùmọ̀kọ́rẹ́ fún tó fi gbowó lọ́wọ́ ẹ̀ àbí ilẹ̀ náà ni ìwọ náà mọ̀ fúnra ẹ pé o ti mú two feet nínú ilẹ̀ onílẹ̀ ó mà ó kàn dárú fún ẹni yẹn ni wà wá lọ dá two feet yẹn padà fún ìwọ náà mọ̀ pé owó tó rí e lójú títì yẹn níjọ́ tí ẹni yẹn sọ pé àìjọ èmi mo lówó jábọ́lá kò mí ni ó dárú fún ni pé kí ni tí wọ́n lo ní ni ọwọ́ mi ló ti ó mà ó kàn dárú fún tẹ́ni yẹn padà fífi lẹ̀ owó yẹn èló ní five thousand wà wá wá ẹni yẹn lọ wà wá lọ dá padà fún ìdá ń pè ní pé yẹn tú bá níbi ẹ̀tọ́ tó bá jọ mọ́ onídúkìá ni ìlànà kejì ń bẹ kò wá rọrùn láti rẹ ni ẹ mọ́ mi tiẹ̀ mọ ibi tí màá wá sí mi tiẹ̀ rí mọ́ mi mọ ilé ẹ̀ mi mọ náà ẹ̀ mi mọ kankan ìgbésẹ̀ kejì wà wá wá àwọn fámìlì ẹ̀ tí wọ́n jẹ́ àwọn tí ó jogun ẹ̀ wà wá lọ dá nǹkan yẹn gangan wà lọ dá padà fáwọn fámìlì pétọ́ ọmọ yín ẹ̀gbọ́n yín àbúrò yín lágbọ́jọ́ ọmọ lágbẹ́ àwọn ló kínní o mo ṣàbòsí ẹ̀jọ́ kan báyìí ni o òun rèé o ẹ̀gbà o tó bá ti fáwọn fámìlì rẹ̀ o ti yanjú ara ẹ̀ ó di mélòó ó di méjì tó ní dúkìá ni mò ń sọ o ọ̀nà kẹta kò rọrùn láti rí fámìlì náà kò rọrùn mi rí fámìlì mi tẹ̀ mọ́ bí mo fẹ́ wá wọn sí ó wàá mú déédéé gbèsè yẹn àbí déédéé ẹ̀tọ́ yẹn tó jẹ́ tó ní dúkìá bóyá lẹ̀ ni o bóyá owó ni o bóyá mọ́tò ni o bóyá báàfù ni o bóyá aṣọ ni o bóyá ẹlòmíì ti káṣọ aláṣọ lórí wáyà wàá dáṣọ yẹn padà àbí kò mú nǹkan tó jẹ́ owó tó ṣe déédéé nǹkan yẹn wàá wá lọ fi sàrà fún anybody ni o tó jẹ́ aláìní àbí nǹkan kan tó wá lọ sàrà fún ọ wàá wá láníyàn pé ẹni tó ní ẹ̀tọ́ yẹn ni kí sàrà yẹn lọ bá ọ̀nà mẹ́rẹ̀ẹ̀ta tí mo sọ yẹn nítorí dúkìá ẹ ti yanjú gbèsè tí ń bẹ lọ́rùn yín báyẹn àwọn iṣẹ́ rí tẹ́ bá ṣe yóò fọkàn balẹ̀ lálùkè àmà láti jẹ́ pé ìwọ náà ló ní nǹkan rẹ ní gbégbé lálùkè àmà mo dẹ̀ ti mú ẹ̀rí ẹ̀ wá lákọ̀ọ́kọ́ ẹ̀rí àwọn nǹkan yẹn níbi tí hadith tí mo kọ́ kà yẹn kódà hadith mi náà tún bẹ tánibí ni latu adunna al-huquqa ila ahliha yawm al-qiyamah hatta yuqada lish-shati al-jalha min ash-shati àdébì ni kò sí òun fi àlọ́ òbúra fún yín kò sí ẹni tí ò ní dá ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ padà níjọ́ ìgbà kìámà àdébì ni tó fi má àwọn ẹranko gan àwọn gan ó dá ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ tó bá wà lọ́rùn wọn hmm? ẹranko tó kankan èyí tó níwo tó kan èyí tí ò níwo lọ́nà àbòsí àlọ́ òní kó náà kàn tẹ padà lálẹ́ kìámà Allah subhanahu wa ta'ala kó jọ kó bá yanjú gbogbo ẹ̀tọ́ ọ̀run wa o ká tó jáde láyé kó dó tiwa kó bí abùkátà wa kó foríjì wa o kó sì ṣàánú tiwa náà láti lè yanjú gbogbo àwọn ẹ̀tọ́ yìí náà pẹ̀lú àwọn ọ̀nà tí mo sọ yìí insha Allah ta'ala tó bá di tí ń bọ̀ màá bọ́ síbi ẹ̀tọ́ kejì tí èsì tó ní dúkìá ẹ̀tọ́ kejì tí èsì tó ní dúkìá báwo la ṣe yanjú ara wa ń bi tìtẹ̀ náà báwo la ṣe túbá màá bọ́ síbẹ̀ tẹ̀pẹ́ méjì ni mo sọ àwọn ẹ̀tọ́ tó lè wà lọ́rùn wa tó jẹ́ tó ní dúkìá dánpẹ́ ní dúkìá ni pé anything feasible bí owó ni ilẹ̀ ni aṣọ ni mọ́tò ni kìnnìkan ni àwọn kan yà lè rí báyìí tá a lè dá padà ìlànà tá a gbàdá padà náà mo ti sọ màá bọ́ síbi àwọn ṣòkókò màánàwíyà àwọn tá a lè rí ṣùgbọ́n ẹ̀tọ́ láwọn náà inṣàlá ta'ala àdúró báyìí náà subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk alaikum wa rahmatullah wa barakatuh gbogbo mùsùlùmí òdodo lọkùnrin lóbìnrin níbi táyé dé dúró táwọn kọ́ ma lọ́nà ẹ̀sìn àsìlà ó léwu ẹ̀kọ́ lé ẹ̀kọ́ ìwé ẹ̀kọ́ kéwùtì tọ́ni lọ́nà tá a fi lówó lọ́ tá a fi sẹ̀sìn wọ àlùjáná onídẹ̀ra gbólóhùn yìí ní ilé ìwé Daru Salafia for Arabic and Islamic Studies Ìbàdàn Nàìjíríà nínú wa létí pé ìgbaniwọlé sáìtù ẹ̀kọ́ tuntun ó tún lọ lọ́wọ́lọ́wọ́ o kí gbogbo bí àtàlágbàtọ́ pakitimẹ́lẹ̀ ìfọ̀kànbalẹ̀ ńlá ni ó jẹ́ fún òbí tó bá Daru Salafia for Arabic and Islamic Studies Ìbàdàn àkọ́kọ́ ọmọ òní yapanda dúró dè wọ̀. ìdùnnú alẹ́ yóò sì jẹ́ tòbí preliminary classes ìpìdáyà ìdádíyà kànáwíyà monday sí friday ńlẹ̀kọ́ gbígbà fún full time aago mẹ́jọ àárọ̀ sago kan àbọ̀sán saturday àti sunday ní fáwọn tó fẹ́ ṣe part time saturday àti sunday náà ni david hood quran quran memorization class only aago mẹ́ta sí aago mẹ́fà àbọ̀rọ̀ lẹ́ tàgbàtọ̀dọ̀ tọkùnrin tóbìnrin ló wà fún níbẹ̀ o number seventeen ògúnlárin láòyè road five mọ́ṣálà yànnà bíkẹ́ street muslim ìbàdàn lábẹ́ àkóso olùdásílẹ̀ ustaz rasheed bun mustapha asalafi telephone zero zero eight five two three seven. 7577 whatsapp number 081 1063 9366 ńlẹ́ lọ́gbẹ̀kọ́ mẹ́.